والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ولو بلد عفوانه إقاب بلا واتيان لا nígbà tí baba ńlá súnmọ́ يان لا tí ìyá ńlá lóyún tí baba ńlá àti ìyá ńlá tí wọ́n sì wá ń sọ̀rọ̀ ìpè tí ọlọ́run bàbá ní kí ọmọ tí àwọn lóyún rẹ̀ yìí kọjá ọmọ kan tó so pó pé lóríkèé tó sì pé ní ìjẹ́yàn lanakunanna minash shakirin dájúdájú abúra gbájọ kan nínú àwọn ẹni tí ó máa fi ọpẹ́ fún ọlọ́run lórí dáadáa tó ṣe fún wa yẹn. <clears throat> falamma atahuma salihan. جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá wa tó fún àwọn méjèèjì lọ́mọ tó pé lẹ́dà tó fún wọn ní ọmọ tó sunwọ̀n láwọ̀ kàkà kí wọ́n dúpẹ́ fún àwọn méjèèjì wọn bọ́ lọ́wọ́ bá fi nǹkan kan ṣorogún ni o lórí dáadáa tó lọ́n ṣe fún wọn dípò kọjá pé ọlọ́run ni wọ́n dúpẹ́ fún lónìkan wọ́n di ẹni tí ó ń bọ́ lọ́wọ́ bá fi nǹkan kan sorogún lórí dáadáa tó lọ́n ṣe fún wa. فتعالى الله عما يشركون ọlọ́wọ́n bá wa ọmọ ga tayọ gbogbo ntí máa fi sorogún lọ ọ̀gá tayọ kábàá wórogún. ó sì ga ẹ̀ka wa sọ pé ọlọ́run àti àwọn alágbájá ẹ lọ pín nǹkan ìpínkínní ẹni tó ń kíkọ́ àtọ́lọ́run lọ pín nǹkan ọ̀tá lọ́dàn ìbọ́lọ̀ lọ́dún náà torí wọ́n mú àwọn àdéhìí tó wá àti àwọn ìwà ọ̀rọ̀ wa yìí báwo ni bàbá ńlá wa àti ìyá ńlá wa báwo ni wọ́n ti sọ́lọ̀. látàrí àbímọ àbímọ. alimami ahmed rahimahullah ó gba ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan wá nínú tírà rẹ̀ ẹgbàáwá yìí ó wá látọ̀dọ̀ samura ibn jundub radiyallahu anhu. òun náà gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wọn lànà bí sọ pé ní ìgbà tí Hawa tó bímọ Iblis ẹni ẹ̀kọ́ ó bẹ̀rẹ̀ sí ní yípo Hawa ó sí ní yípo bíi ti Hawa wà Hawa ò sì ti bí ó ti bí ó ti bí ṣáájú eléyìí ìwà tó ṣe kí gbogbo ọmọ tí ń gbìyànjú kò sí kan nínú wọn tó yé àbíkú àbíkú àbíkú ọyọlẹnu tọ ìgbà tí Hawa wá bímọ yìí tán ṣètọ́ni ẹni ẹ̀kọ́ ó wá sọ fún Hawa wípé ọmọ yìí o. الصني عبد الحارث الصني عبد الحارث تبا في الصبي فإنه يعيش يسمي إلي نجابك طب حواء أنا قلت سيسي كوسايسي عبد الحارث الواسع ترون أبيكو يتسون أبوكو أبيكو يتسون لواتوني عبد الحارث فعاش لما يبا ما سمي لما يبا ما يي وكان ذلك من وحي الشيطان وأمره في صومني عبد الحارث وتعديد واو يلو ولا ترى في الشيطان لا ترى سيه eléyìí tí a ṣẹ̀pọ́n tó fi pa ìyá ńlá wa. ìyá kékeré ló burú nínú kan sọmọ ní Abdulharith nígbà tó bá dájú pé Alharithu ọ̀kan ní í ṣe nínú àwọn orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ làáwì ṣùgbọ́n wọn á kú kí Alharith kọjọ́ kan nínú orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa Alharithu kìí ṣe orúkọ ọlọ́run alḥárísù orúkọ àṣepọ́n orúkọ tí àṣepọ́n jẹ́ nìyẹn nígbà tó wà láàrin àwọn màláìka kò fìjọ́ kan jẹ́ màláìka rí o kò fìjọ́ kan jẹ́ màláìka rí ṣùgbọ́n ọlọ́run fi sáàrin àwọn màláìka èbèlí ìsù rẹ̀ náà ni látara iná lọ́lọ́run ti dá láti filẹ̀ ọ̀kan náà àlùjánu àtàrà iná lọ́lọ́run ti dá láti filẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ní kọ́ máa gbé àárín àwọn màláìka. gẹ́gẹ́ bí ehoro tí ń gbà àárín àwọn àgùntàn ehoro ń gbà àárín àgùntàn kò sọ di di ehoro wọn koríko kan náà kálukú wọn jọ máa kò sí wàhálà bẹ́ẹ̀ náà nígbà tí ẹni òfò tí kó sì sọ àwọn màláìkà di Iblis ṣùgbọ́n lọ́wọ́ bá ní kọ́ máa bẹ láàrin wọn gbà yẹn orúkọ tó ń pè ní Al-Harith ìgbà tí àwọn baba ńlá àti ìyá ńlá wa sọmọ tí wọn ní Abdul Harith ṣe ti máa tó túmọ̀ sí nìsín pé ẹrú òun lọ́mọ ẹrú òun tó ń pò ń lò ń dà èsì pé ẹrú tí èèyàn lè lọ tà lọ́jà ẹrú tó ń pò ń lò ń dà ìdí inú tọ́lọ̀ ń sọ pé ńgbà tá a wá fún ádámù àtìyàwó rẹ̀ lọ́mọ tó pé tán nígbà tá a fún wọn lọ́mọ tá a ní kọ́sẹ̀mí kàkà kí wọ́n dúpẹ́ fọlọ́run orogún ni wọ́n bọ́ lọ sí ẹ̀yin náà ti rí ibi tí wọ́n ti sọ orogún sọ́lọ̀ pé kàkà kí wọ́n pọmọ ní Abdullah kàkà kí wọ́n pọmọ ní Abdulsalam níṣẹ́ ni wọ́n lọ sọ ọmọ ní kíni Abdulharisi ẹrú àṣetán torí kọ́ ọmọ lè bá jẹ́ pé yọ là oríṣiríṣi ọ̀rọ̀ míì ló tún wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tó wá wípé wọ́n ní Ibn Jarir ńlọgbọ ọ̀rọ̀ yìí wá Al-Imam náà sì tún gbà wọn nù rẹ̀ ọ̀rọ̀ tá a wí sáájú yìí ó sì pé ní hadith hasan ṣùgbọ́n ọ̀nà tó gbà wá ọ̀nà kan ṣoṣo náà ni. tọ́ a sì rí nínú wọn gẹ́gẹ́ bí abu abdullahi al-hakim tó sọ pé hadith yìí sahih. tọ́ bákan náà wọ́n tún gba ẹgbàá ọ̀rọ̀ mi wá lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa bí baba ńlá àti ìyá ńlá bí wọ́n ti ṣe bọ́ọ̀lù wọn bá tí wọ́n bá wórogún lẹ́yìn bíbí tí wọ́n bí ọmọ tó yè. pípé tí wọ́n pe ọmọ ní Abdulharith òun náà ni orogún tí wọ́n bọ́ọ̀lù wọn wá torí pé Alharith ìta ló ń jọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tán nínú ẹgbàá wa kan wọ́n nígbà tí Hawa olóyún ọmọ yìí ṣètọ́ni wà bá ó ní tí ẹ bá fi lè bímọ yìí abẹ́fẹ́ kó yé ni ẹgbẹ́ kó náà kú bíi táwọn ti ṣáájú ni ẹni rárá o rárá o àgbẹ̀ kó yé ni wọn á tí ẹ bá ti bí kẹsàn-án ní Abdulhari àìjẹ́bẹ̀ màá mú kí ọmọ yìí kó hu ìhó ẹ̀kiri láti inú rẹ nìhó yẹn ó ti máa yọ ọmọ òhùwò nù rẹ ń wàá jẹ́ kí ìhó yẹn kó fi lú ikùn rẹ jáde ẹ̀rù bà àwa tọ́wọ́ kákan sọ ní abdulharidu kí ewu ó sì má sọ ọmọ kọ́mẹ́sà wa náà á sọ bẹ́ẹ̀ jàre ní àṣẹ bíi tàbí ni wọ́n sọ ní kíni abdulharidu tọ́ alimami ibn Jarir. أكبر ركوالات يدعو الحسن البصري أن يرى الله أن جعل له شركاء فيما آتاهما قال كان هذا في بعض أهل الملل ولم يقم بآدم وأني إلي مثل سلة في أقاقا nínú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí wọn ni kìí ṣe ádámà lọ sẹlẹ sí alḥasan wípé àwọn èèyàn míì nìkan adam ádámù àwọn èèyàn míì tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ kó lọ́n fún àwọn ọlọ́mọ kó lọ́n fún àwọn ọlọ́mọ tó lọ́n bá fún àwọn ọlọ́mọ tán nǹkan míì ni ẹbọ ni wọ́n máa fọmọ sí pé kìí ṣe ádámù alayhi salam ló ṣe bẹ́ẹ̀ ìyẹn ní pé apá kan nínú àwọn olùmọ̀wò pé kìí ṣe ló ṣàtìṣe àwọn míì ni wọ́n ṣàtìṣe yẹ́rọ àná ti ṣe mọ̀ pé nínú gbèsè ayé wa òdodo ni tí Al-Hasan Al-Basri sọ ṣé wọ́n lọ́wọ́ bá ló fún yín lọ́mọ kó tó di pé ẹ wá sọmọ ní Ògúnjìmí sóògùn ló fún yín ọlọ́run ọba ló fún yín lọ́mọ ẹ sọ pé fàfọ̀n wá fàmù ìwá fàbùnmi ṣé ifá ló bùn yín lọ́mọ mo rò pé yé wa báwọn yẹn ti ṣẹ bọ́ sọlọ wọn náà wo kọtán sọ wèé tán sọ ló kọ ó kọ wọn ti pè ó kọ yorùbá rẹ kó wo bó ṣe jẹ báyìí wọn ti fi wọn náà ṣẹ bọ́ sọlọ gbàpọ̀lọ̀ ọba ló bùn wọn níwọ̀ àwọn wa tara pọ̀lọ̀ ń bọ̀ àwọn wọn ṣe bọ́ sọ̀lọ̀ nítorí pé ìgbà tó jẹ́ pé àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ Ògún ni wọ́n gbàgbọ́ wọn ọ̀gbọ́lọ́ngbọ́ Ifá ni wọ́n gbàgbọ́ torí rẹ̀ àti máa sọ pé Ifá ló bùn àwọn lọ́mọ Ifá ló mú ìwà kò jẹ́ nǹkan kan bàbàrà lọ́dọ̀ Yorùbá tọ́ nítorí di eléyìí báyìí gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà ṣẹbọ sọlọ ọ̀pọ̀ púpọ̀ tọ́ alimami ibn Kathir wọ́n ní ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ Hasan al-Basri tó ní àwọn ẹni tó lọ́wọ́ bá ń sọ fún wọn nípa wọn nínú àyà ìkéṣe ádámà o pé ńgbà tó lọ́wọ́ bá fún wọn lọ́mọ tí wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ kéṣe ádámà kéṣe ṣe ìyàwó rẹ̀ o humul yahudu wan nasara àwọn náà làwọn yahudi àti àwọn nasara. razaqahumullahu awlada àwọn ẹni tọ́lọ́ wọn bá bùn lọ́mọ bí fahawwadu wa nasaru wọn wá sọ àwọn ọmọ yìí di yahudi wọn sọ wọn di gbogbo ọmọ tọ́lọ́ bụ bá sì bùn gbogbo ọmọ kọọkan lórí mùsùlùmí ni rí nígbà tó èyí ti jẹ́ nígbà tó máa di ti sátẹ́ nàfọ́ra wọn ò ní sọ pé ètí rí nígbà tó lọ́n fún ọlọ́mọ tó tọ́ mùsùlùmí torí pé tẹ́lẹ̀ náà orí àdámọ́ kí lọ́lọ́n kọjá mùsùlùmí ẹnìkan ní tó bá yẹ pé lórí àdámọ́ kan jẹ́ mùsùlùmí lọ́lọ́n bá wọn yẹ ká pa àwọn bàbá wọn ò rí àti kò yẹ ká pé wọ́n rí sọ di oníṣàngó kò yẹ ká rí pé wọ́n sọ di ọmọlẹ́yìn Ògún ọmọlẹ́yìn Èṣù kò yẹ ká pé wọ́n rí sọ di eléégún olóró kò yẹ ká pé wọ́n rí sọ di Yahudi àbí Nasara ṣebí àdámọ́tò lọ́n dámọ́ ọ yẹ kó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run dámọ́ kálukú la pé tí ò bá sí ẹnìkan tọ́lápá lára rẹ̀ sí lọ́nà tí wọ́n bá dá dára rẹ̀ tó dá wà islam náà ní kálukú sí bọ́ọ̀lù ti ti dá wà ní. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn kan àtàwọn kan àtàwọn kan àwọn náà lápá lára kèfèrí tó fi jẹ́ kèfèrí ọlọ́run ọ̀dà pé kọjọ́ kèfèrí nítorí kẹ́ ẹ máa dákà yorùbá nù wípé ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ mọ̀ jẹ́ mùsùlùmí bàbá àtìyá wọn ni ọ̀jẹ́ ẹ̀ yẹ sọ kọlọ ọdẹ nìkan kọ má ṣe ní láàrí ènìyàn ní ọjẹ mo rò pé yé wa torí lẹ́yìn tí yorùbá ń sọ tó rówó làwọn fálà fún hmm, kò sì sẹ́ẹ̀rì lórí eléyìí àmì ìtẹ́rì ń bẹ lórí rẹ̀ ni pé ọlọ́run ọdẹ nìkan àyàfi lórí àdámà pé ọjẹ mùsùlùmí bàbá àtìyá rẹ̀ ń kọ́ oní ọjẹ eléyìí òdodo ni torí pé anabi sallallahu alaihi wa sallam ni kullu mawludin yuladu ala al-fitra. فأبواه يهودانه أو ينصرانه أو يمجتانه. gbogbo ọmọ sẹ́rí tí wọ́n bí láyé yẹn ọlọ́run ọba ó mú wọn bí ni lórí àdámà pé ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn ni wọ́n máa ń sọ wọ́n di yahudi bàbá àtìyá ni sọ wọ́n di nasara bàbá àtìyá ni sọ wọ́n di ẹlẹ́bọ ni sọ wọ́n di olóòṣà ni sọ wọ́n di abọ́gibọ̀pẹ̀ lẹ́gbẹ́ anábì sọ̀rọ̀ máa ṣe lọ́n fàkójú ilé lẹ́mbẹ́ ó ní gẹ́gẹ́ bí ewúrẹ́ tí ṣe máa bí àwọn ọmọ rẹ̀ jẹ́ pé wọn ò ní rọ lọ́wọ́ wọn ò ní rọ lẹ́sẹ̀ ìyá ewúrẹ́ yìí náà ni ó kó àwọn ọmọ lọ bí tí wọ́n ti rọ lápá lẹ́sẹ̀ torí tó ń bá ń lọ gun bí tó ga tó ń gun gègéle tó ń gun òkè òkè ṣóńṣó àwọn ọmọ náà tẹ̀lé torí ìyá ò ní lọ bí kankan ọmọ tẹ̀lé ìyá sì mọ ọgbọ́n àti làákàyè ìwọ̀nba ti ẹranko rẹ̀ tí ó fi rọra tẹ̀ yẹ́ńkẹ́yẹ́ńkẹ́ tí ó fi sọ̀kalẹ̀ lálàáfíà bó ṣe gùn àwọn atọ́sẹ̀sẹ̀ bí òun lè mọ́mọ́ bẹ́ẹ̀ mọ́mọ́ ó ṣe yẹ ẹnu tẹ́sẹ̀ ọ̀rọ̀ náà làwọn òbí sọmọ àwọn náà ní ọmọ lọ bí ibú àwọn ní í ṣe sábà bí fi di rí ẹ sọ pé ẹ tó bá bàbá dá wọn sí àwọn bàbá àti màmá wọn lè yí wọn padà ni ṣé báwọn ní rọ ọ̀rọ̀ sí lórí láti gbà wọn ti bí ṣé báwọn ní ríṣe sí wọn láti gbà wọn ti bí ọmọ tí ọba gbà lẹ́rọ̀ yọgbà gbàkùmọ̀ yọgbà kúńkó wọn ní táwọn ṣe náà lọ́gbọ́dọ̀ sí wọn ní táwọn ṣe lọ́gbọ́dọ̀ àti rí àti rí àwọn àwọn òbí àti gbọ́ nípa àwọn òbí tó ti fi ọmọ wọn ó ṣe Islam ọmọ sì ti dàgbà ọmọ àyìnbẹ́sì ọmọ àríkè Islam lọ́nà ó wá ṣe Islam wọ́n ti dọ́gbọ́n tàn máa wálé sí láti sùkúlù nígbà tó délé wọ́n ti tilẹ̀kùn wọ́n ti ti aládàá yànnàyànnà lápá pípé tí wọ́n bá bí dáa ìbẹ́ yìí náà lẹ́ bí òun ẹ̀ bí òun dáa ni kó tún ní ìsìláàmù lọ sí wọ́n sì ní wọ́n bí òun dáa ìsìláàmù lọ sí sísá tó máa sákú lọ́dọ̀ wọn òun náà gba sùkú wa pé àjọ náà bí owó ni òun náà sì ní tọ́ka máa wò mo rò pé ẹ fura mẹ́ọ̀ àwọn sọ pé kò tó ẹrú tó ṣe ìsìláàmù lójú àwọn gẹ́gẹ́ àwọn bàbá àti ìyá lẹ́sẹ̀ máa yí ọmọ padà nù tí wọ́n sọ wọn di káfíìrì bàbá àti ìyá ti jẹ́ mùsùlùmí rí àwọn di káfíìrì kí ni ó wù wọn lórí gbogbo àwọn ọmọ wọn wọ́n sì sọ wọn di káfíìrì nítorí ìlara kó mẹ́jẹ pé àwọn ọmọ yìí náà padà wà lìjánà táwọn wọ̀ náà káwọn kúkú jọ wọ̀ náà fèdínù tó fi jẹ́ pé bàbá àti ìyá kan wọn ò ní ṣubú dànù àfikún ọmọ wa bí wọ́n ṣe fẹsẹ̀ kọ́ àwọn ọmọ náà lẹ́sẹ̀ táwọn náà ṣubú nísìn wọ́n ṣe machine ìgbà tí ẹni tó ṣe machine ṣe machine bí China ni bí Japan ni wọ́n ṣe machine pé èèyàn méjì nìkan máa gbé abẹ́ẹ̀kọ́ ni wọ́n rọ lórí pé àgàtà ṣe síbẹ̀ yìí o èèyàn mélòó ni kó gbé èèyàn méjì ta ni yín lọ́rùn sebóluwa machine náà ni machine tí wọ́n ní pé èèyàn méjì ogun àtẹni tó ń wọ àtẹni tó gbé lẹ́yìn táwọn àfi ń gbé èèyàn mẹ́fà bá àfi gbé èèyàn mẹ́fà <laughs> ẹ̀rí gan bẹ́ẹ̀ bó mọ́ṣíìnì ṣe ṣe wá má gbẹ́jú yàn má gbẹ́jú yàn kan lọ o ìwọ àtúnkẹ́ ẹjẹ́ méjì o àmọ́ àwọn tí ń fún mọ́ṣíìnì kọ́ wọ́n yìn lọ́rùn náà ni nígbà tó bá gbé yàn mẹ́ta sẹ́yìn wọ́n ti láàyè tún sẹ́kù kẹ́nìkẹ́nì ó jókòó bàbá fi kún bàbá fi bàbá dírẹ́fà kún wọ́n di mélòó wọ́n di márùn wọ́n náà lè wá jókòó lórí táǹkì epo ń bì <laughs> nígbà tẹ̀sí pọ́mọdé ni ọ́ wọ́n yí ẹ̀dá mọ́ṣíìnì padà bí wọ́n yí padà wọ́n yí padà màṣínì ọba àdìpé ń dún lábàájì bóò ní ṣe ń dùn kò ṣe ní dún wọn ò ṣe ń torí kó lè máa gbádùrú yìí yàwó agarun ganga ìdí ọlọlẹ bẹ́ẹ̀ ni torí pé ẹ ti dẹ́rù pa irú rẹ̀ náà ni bàbá àtìyá ń ṣe fọmọ wọn pò wọn núpọ̀ wọn pò wọn lọ́pọ̀lọpọ̀ wọn sọ wọn dorí sí mi àsìkò tí wọn ṣe mọ́tò wa wọ́n ṣe mọ́tò wa pé èèyàn mẹ́ta ni ó jókòó lẹ́yìn no ẹ wọ́n lè sọ pé èèyàn mẹ́ta ni ó jókòó lẹ́yìn èèyàn méjì láàrin èèyàn kan wájú nàìjà yí àbí òyì wọ́n yì wọ́n lè èèyàn méjì wájú ni o pẹ̀lú dírẹ́fà wọn di mẹ́ta láàrin nkúmá wọ́n kàn àpótí kan sí àbí ẹ̀kọ́ ni pé wọ́n àti bàbá ẹ̀jókòó báyìí wọ́n àti bàbá yìí náà ẹ̀jókòó báyìí wọ́n di mélòó mẹ́rin méjì wọn ni wọn kó bẹ ah, ọ padà lù tí wọn ti ṣe nù ó ti dé lù tí wọn báyìí èyí tí wọn ti pè ní mẹ́ta lẹ́yìn mẹ́rin ni o dábùjá ìdí ọmọ ta ah, wọn ìjọ bá tọ ta ẹyin náà gbé mọ́tò yàn náà subhanallah ìdínà kòkò di mọ́tò ń já èyí ṣe nǹkan bàbàrà náà ń jà nítorí pé kí ni ayé ẹ̀dá rẹ̀ padà mo mú ìwà alápèjúwe kẹ́ẹ̀fì lè bá a mọ iṣẹ́ tí bàbá àti ìyá ń ṣe lára ọmọ ọwọ́ ògidì àwa la bí ọ wọ́n sì fẹ́ máa kọ̀ǹtúrò ọpọlọ ọmọ títí tọmọ ó fi ṣe kèfèrí títí tọmọ ó fi wọná rọrùn ẹ̀ríkẹ́ bẹ̀rẹ̀ láti gbà tí wọ́n bá ti bí gbogbo òṣèṣì wọn lọ́mọ máa rí gbogbo sọ̀rọ̀ sí wọn ni wọ́n máa rí gbogbo ní táwọn ṣe tán fi yọ lórí bóun ni wọ́n máa kọ́ ma òní wọ́n máa wọ́n máa lọ́gùn rẹ̀ létí rẹ̀ wọ́n máa fọ rere rẹ̀ létí rẹ̀ tí ó fi jẹ́ pé ló wú ọmọ jù tó bá ti rí kó ti fẹ́ máa rìn máa bí mùsùlùmí bí kíni ah àwọn ta lọ fẹ́ lọ máa bá ọfẹ́ ah, sórí ibú ni ọfẹ́ ah, ṣe kíni ni ah, èmi gba eré mi lè gbàgbá kú bá ọ. tó bá di kọ́ máa tó wọlé ìwé ilé ìwé tí mùsùlùmí bá wà wọn ní mọ́mọ́ lọ́bẹ̀ o ibi tó bá yẹ kó táwọn mùsùlùmí ò ní mọ́mọ́ lọ́bẹ̀ torí kọ́ máa wọ́n bá di kíni wọ́n bá di mùsùlùmí express pé njó wà wọn ni tọ nítorí ẹ ọ̀rọ̀ alḥasan albasri yìí imam ibn kathir ó ní òun lọ dáa jù láti fi túmọ̀ àyà yìí yíṣẹ́ kíkà sọ pé baba ńlá wa àti ìyá ńlá wa kan ètò àníwá bá wọn ń kẹ́ sọ ọmọ ní abdulharis àwọn àṣẹbọsọlọ ṣẹbọsọlọ ń bá o ṣé bá a ti sọ pé láti orí adam aleyhi salam tó dórí anabi nuh aleyhi salam ẹgbẹ̀rún ọdún níbẹ̀ láàrin wọn àwọn èèyàn ti ṣẹbọsọlọ ẹgbẹ̀rún ọdún gbogbo wọn bẹ lórí pọlọ nìkan ni wọn ń sìn torí rẹ̀ wọn ní àlàyé alhassan al-basri yìí wọn ní tafsiri tó dáa jù òun náà ló ti yẹ ká fi túmọ̀ àyà yìí báwọn ẹni tó lọ ń bá wí ń bí òun náà ní pé àwọn káfìrì tó ṣe pé ńgbà tí wọ́n ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run nígbà tí wọn ò tí ì rọ ọmọ bí ọlọ́run á fún wọn lọ́mọ bí tán kàkà kí wọ́n dúpẹ́ kí ni wọ́n ń ṣe wọ́n fi ń ṣẹbọ sọ́lọ̀ ni. tò wọ́n ní tó bá yẹ pé Hasan al-Basri àdéhìtì tá à ń sọ nípa pé ádámà alayhi salam àtìyàwó rẹ ni tó bá yẹ pé àdéhìtì tó fẹsẹ̀ rìn lẹ́ni lọ́dọ̀ Hasan al-Basri kò bá ti sọ ń tọ́ sọ yìí eléyìí túmọ̀ sí pé àdéhìtì yẹn ò fẹsẹ̀ rìn lẹ́ni tó ń sọ nípa pé ádámà ni. so eléyìí fi hàn pọ́rọ̀ àwọn sàábẹ́ ni kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ádámà àtìyàwó rẹ lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ sí i. ó sì ṣe é ṣe kọjá pé ọ̀rọ̀ yẹn wọ́n gbà á látọ̀dọ̀ apá kan nínú àwọn tó gba Islam lọ́dọ̀ àwọn ahlul bí Yahudi ni gẹ́gẹ́ bíi Ka'b al àbí Wahab ibn Munabbah abẹ́lómi tọ́ eléyìí túmọ̀ sí pé eléyìí tó yẹ ká gbà ni pé àwọn Yahudi àti Nasara ni. ṣùgbọ́n àwọn ẹgbàá wa mi tí kì í ṣe pé wọ́n gbà wá pọ́rọ̀ ànábì ni òun náà ní kí wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n lọ sọ pé hawa ó ń bímọ ṣùgbọ́n wọn bá ti bímọ yẹn wọ́n máa ń pè wọ́n ní abdullah abdullah abdullah abdullah àbí ubaydullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀rù ọlọ́run àbẹ̀rù kékeré tọ́jọ́ tọ́lọ́run tó bá ti wá bímọ yìí tó ń sọ lórúkọ ọmọ máa kú báyìí ní Iblis ló wá bá Adam ó wá sọ fún ọ ó sọ fún pé ìwọ àtìyàwó rẹ tí ẹ máa ń sọ ọmọ yín lórúkọ míì tó yàtọ̀ sí Abdullahi Abdullahi àti ẹ̀ ń sọ ọmọ yìí ọmọ ọ̀sẹ̀ mi ò tọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á bí ọmọkùnrin fún Ádámù Ádámù wá sọ ní Abdulharis wọ́n ní Ibn Abbas wà ní torí rẹ̀ lọ́lọ́run ṣe sọ àyà ìkàlẹ̀. tọ́ Al-Awfi òun gbẹ̀gbà wà mí wà látọ̀dọ̀ Ibn Abbas láti fi tọ́lọ̀ sọ pé walladhi khalaqakum min nafsin wahida wọ́n lọ́ dáyín látara ẹ̀mí kan títí ádámà tó dáyàwó rẹ̀ fún títí tíyàwó náà fi di pé ńgbà tó ádámà súnmọ́ ó lóyún so oyún yìí látìgbà tó ti wà ní fúfú yẹ́ títí tọyìn fi dupọ wúwo àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní bẹlọ tó bá fún alọmọ tó pé ní ìsìn tó sẹmí àjọ kan nínú àwọn ẹni tí ó máa dúpẹ́ fún ọ wọn ń wòye sí pé àwọn máa ti ń kú wọn ti ń kú wọn ti ń kú tọ ṣèpáàní wàá bá wọn tọ́ wa sọ fún wọn pé sẹ́yìn mọ́mọ́ tí ẹ bí lọ́tẹ̀ yìí àbẹ́ ẹ̀ máa ń tọ́ màá yìí lè jẹ́ ẹranko ni ọ̀jẹ̀ ni àbẹ́ èèyàn báyìí ni ṣètọ́nù bẹ̀rẹ̀ sí ní sẹ́rù bá wọn tẹ̀sí ma pé ṣètọ́nù olórí bútọ́ hàn náà ni nígbà tó ṣe pé Hawa ò ti bímọ méjì ṣáájú oyún eléyìí tẹkẹni kejì wọn ṣaláìsí báyìí ni wa sọ fún wọn pé tẹ́ ẹ bá sọ ọmọ yìí tẹ́ ẹ bá sọ ní Abdul ọmọ yìí o bẹ́ẹ̀ bá bí gan ẹlẹ́bíbí kú bì òun náà tún á padà kú gẹ́gẹ́ bí àwọn ọmọ méjì tó ti síwájú rẹ̀ ti ṣe kú ìdí nìyí táwọn méjèèjì fi sọmọ ní Abdulharis wọn ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run pé falamma atahuma salihan ja'ala lahu shuraka'a fima atahuma àtọ́lọ́run fún wọn lọ́mọ tó pé wọ́n ń bá a fi nǹkan mí ìṣòro gun Abdullahi ibn Mubarak àtọ́tà àgbẹ̀gbà wá wá títí dọ́dọ̀ Ibn Abbas lórí àyà yìí ó ní falamma taghashaha yẹn pé ńgbà tó súnmọ́ ó ní ádámà nìyẹn tó súnmọ́ Hawa hamalat Hawa ò lóyún atahuma Iblis la'anahu Allah Iblis ẹni ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá ti làánà ọwọ́ bá bàbá ti yá faqala inni sahibukuma oníṣẹ́bá màmí èmi náà lẹ́nu yìí akóbáni tí èyí ya ni fẹ́ẹ́ pé mi ni mo kó yín jáde kúrò lálùjánnà mo ṣe sábàbí tẹ́ fi jáde kúrò lálùjánnà tẹ́ ẹ bá tẹ̀lé tèmi tẹ́ ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ǹjẹ́ kọ́ mọ̀ yìí kó hu ìwo ìwo ẹ̀kìrì yóò hu nínú obìnrin yìí. iho yóò sì dàgbà títí débi pé yóò jáde ṣoṣo láti inú rẹ̀ tọ ìwọ yìí náà máa fi gún ìyá yìí má tó fojú yín rí mà bò wọ́n sá ń dẹ́rù báwọn níjọ́ wa kí gbogbo eléyìí ọ̀sẹ̀ ní ká ẹ̀sọ́ máa ní kíni Abdul Harith láti gbọ́ sí lẹ́nu torí pé ṣètò náà ní sì táwọn ẹ̀ rẹ torí rẹ̀ nígbà tí èsì pé àwọn ọmọ àwọn tó ṣeré máa gbọ́rọ̀ lórí ibú. wọ́n kọ̀ láti tẹ̀lé tiẹ̀ ìgbà tí wọ́n bímọ wọ́n bí lóko ọmọ. lẹ́yìn rẹ̀ àwa ò lóyún mi oyún ẹlẹ́ẹ̀kejì. ṣètọ́ni tí bá wọn ó ní tí òun òun náà ti ń tẹ̀lé yín tẹ́ gbọ́rọ̀ báyìí ló lóyún ẹlẹ́kẹta ẹnì kí bọ́kọ bá sì ń yarí ìyàwó máa pé tọ ọ̀rọ̀ fẹ́mi o ọ̀rọ̀ ọ̀rùn fẹ́mi o àǹdí oyún náà àǹdí oyún náà oṣù mẹ́sàn-án fọmọ tó jáde ọmọ tó jáde ló kù ọ̀rọ̀ fún mi bá a bá jẹ́ ká sọ ló kọ náà ni a máa túbá <laughs> so báyìí ó lóyún ẹlẹ́kẹta ṣètò ọ̀nì tó wá bá wọn ó tún sọ bí tí ṣe máa wí tọ ìyá ìfẹ́ àti lọ́mọ wá ṣe ìyá. So, ndàkùn já sọ já sọ bẹ́ẹ̀ já sọ. wọ́n bá sọ ní Abdul Harith wọ́n lé lẹ́yìn ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ní ja'ala lahu shuraka'a fima atahuma Ibn Abi Hatim ló gbà wá. àwọn èèyàn púpọ̀ ni wọ́n gba ẹgbàá wá ìwá látọ̀dọ̀ Ibn Abbas nínú àwọn ọmọ akéwò rẹ̀ gẹ́gẹ́ bíi Mujahid àti Sa'id ibn Jubair àti Akrimah bákan náà àwọn tuntun pawọ́ lé wọn gẹ́gẹ́ Qatada as-Saddi àtàwọn míì nínú àwọn aṣíwájú àtàwọn míì nínú àwọn tó dégbẹ̀yìn àti nínú àwọn tó dégbẹ̀yìn nínú àwọn afọ́ni tafsir láwọn ẹni tó pọ̀ débi pé a lè kà wọ́n. tó ọlọ́run ló ma ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ahlul kitab wọn ti gbọ̀rọ̀ yìí wá kìí ṣe tí wọ́n gbọ́ lẹ́nu anabi wa Muhammad sallallahu alayhi torí pé ibn Abbas òun látọ̀dọ̀ Ubay ọmọ Ka'b tọ̀ kẹsẹ̀ pé ọgbọ́ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tọ̀ wọ́n tún gbọ́ ọgbà àwọn ọ̀rọ̀ míì wá pé ibùnà Abbas gbẹ ìgbà wá látọ̀dọ̀ Ubay ibn ó ní nígbà tí Hawa ṣètọ́nù wa bá wọn ó sì sọ fún wọn pé ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ ti bẹ́ẹ̀ ọmọ òye yọ torí ẹ ní wọn lọkụ lóko wọn ma ọmọkú lẹ́yìn náà ló tún lóyún mi ó tún sọ bẹ́ẹ̀ fún wa wọ́n tún kọ láti gbọ́rọ̀ ọmọ tó kú wọn á lóyún wọn bá ti gbọrọ tẹ ọmọ yóò yẹranko so ìdí táyà fi ni. gbogbo àwọn ìgbà wáyé hàn lára ọba ló má pípé ọ̀rọ̀ àwọn ahlul kitab ni ọ̀rọ̀ àwọn ahlul kitab àwọn bàkàtàbíyà ọ̀rọ̀ àwọn yahudi ni tó káwọn yahudi wọn lá àlọ́ tó máa ń pa àlọ́ tó máa ń pa síra wọn létí tí ọ̀jọ́ra wọn irọ́ lọ́kọ́lọ́kọ́ ọ̀jọ̀ kan wọn ní tá máa pa fúnra wọn so ó lè jẹ́ pé ní ìdáhùn wọn náà gbọ́ngbà yẹn ni. <coughs> Muhammad sallallahu لطول النبى محمد صلى الله عليه وسلم توني kitab, حدثكم أهل kitab ترى أهل الكتاب بابا سما سونك كان فنيو wala tusaddiquhum ẹ má gba ọ̀rọ̀ wọn sóòótọ́ o wala tukadhibuhum ẹ ò sì gbọ́dọ̀ pé ọ̀rọ̀ wọn nírọ́ ṣùgbọ́n nǹkan tí àwọn máa sọ ni pé amanna billahi wa ma anzala ilayna àwa gbọ́ lọ́wọ́n bá gbọ́ a sì gba ntọ́ lọ́n fún wa gbọ́ ìyẹn tó bá pè nǹkan tó sọ kò sí ntọ́ tako nínú alukur'an tí ntọ́ tako nínú alukur'an bá wà á ní kankan fọ̀rọ̀ wọn tó bá jẹ́ kọ̀rọ̀ tán sọ ṣèdédé tó wà ní alukur'ani àní nǹkan tán fi tiwọn ṣe tó bá yẹ pé nǹkan tán sọ ọkọ̀ tako alukur'ani alukur'ani ó sì gbé fún tẹ́lẹ̀yìn lásọ yìí pé àní pé irọ́ ni wọ́n ń pa àní pé òdodo ni wọ́n ń sọ ṣùgbọ́n àwọn àgbọ̀ lọ́wọ́n bá gbọ́ àti ntọ́ lọ́wọ́n sọ kalẹ̀ fún wa torí rẹ̀ àbùkátà lọ́wọ́n yẹn kò sí nǹkan fẹ́ fi ṣe. tọ́ lẹ́yìn náà Ibn Kathir ṣàlàyé ìtàwé yìí wípé oríṣi ọ̀nà mẹ́ta iná là máa pín ìròyìn tó bá látọ̀dọ̀ àwọn alùkìtàbù sí ètò ṣe déédéé pẹ̀lú alukurani alukurani là á gbàgbọ́ ètò takò alukurani alukurani là á gbàgbọ́ kò takò kò sì gbé fún eléyìí lágbẹ̀nu lọ wọn lá sọ pé àwa ń kọ́ àní pé kúrọ̀ àní pé òótọ́ gba sọ فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ní ìgbà tí ọlọ́run bá fún ọlọ́mọ tó pé tán bẹ́ẹ̀ náà ni ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tọ́lọ́run bá ń fún lọ́mọ ọlọ́run bá ń fún yín lọ́mọ ọlọ́run ló fún yín lọ́mọ kí ló dé tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán ẹbọ lẹ́ máa fa àwọn máa ṣe kí ló dé lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán tẹ́kọ̀ọ́ máa fi wọn takò tọ́lọ́ọ̀nì Kilo de dé lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ tán tó fẹ́ pẹ́ níbi káwọn ọmọ ṣe tọ́lọ́run ọlọ́run ló fún yín ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́ẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ló fún yín ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́ẹ̀ fọmọ wárí fún a'udhu billahi minash shaitanir rajim kí ló dé kí ló ṣe yín ṣé nǹkan mi wà tó yàtọ̀ sọ́lọ́run tó lè fún yàn lọ́mọ ni kò sí kò sí ọwọ́ ọmọ lọ sílé alágbègbà ọwọ́ ọmọ lọ sílé oníṣègùn ó wá lọ sọ́dọ̀ àlùfáà ó wá lọ sọ́dọ̀ babaláwo ó wá lọ sọ́dọ̀ gbogbo oríṣiríṣi wọn tá a wá nínú wọn lọ́lọ́mọ tí fún ni tani kò sẹ́nìkan tó tí fún ni ọlọ́mọ bá nìkan ló lè fún yẹn tọ́lọ́mọ bá ṣetán tí ó fún yẹn kò sẹ́ni tó lè dínà rẹ̀ tọ́lọ́mọ bá ti fẹ́ fún yẹn tá ló lè fún yẹn kò tó lè fún yẹn. a ah, ìrọ̀ ń àkàrà gbóná nàìjà nígbà tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ nípa tọ́lọ́ wọ́n rí wọn mú ga kí ẹ máa lọ sékòó mẹ́ẹ̀ ẹ máa ra àwọn signboard kan signboard signboard signboard wọ́n ya òpùrọ́ kan tó gbọ́mọ lọ ọmọ méjì báyìí wọ́n wá tó àwọn ọmọ rẹ̀ gẹ́dẹ́ sí lẹ́yìn táwọn wẹ́wẹ́ wọ́n á béèrè pé bóòlù lè jẹ́ náà rí tó sì pọ̀ ọmọ lọ́wọ́ ń tà ní wọ́n náà kéde pé ń tà ó ń polówó ọjà ni tí wọ́n á ní tà ṣe ń polówó pé gbogbo obìnrin tí wọ́n bá rọ́ ọmọ bí láyé kọ́ wá àwọn gbàdúrà gbóná fún tọ́ bá gbàdúrà gbóná fún yóò bí ọmọ gbóná àbí ọmọ tútù ní òbí àbí ọmọ tó lọ́wọ́rọ́ ọmọ gbóná náà ní òbí tọ́ wípé aláàánú lò ara jìbọ́tì tó gbogbo ẹni tí o ọ wà ń bẹ̀ kọ. á ní fún ìyàlẹ́nu àti rọtọ káńsù òun náà bí má rí láyé <laughs> ẹ ẹni tó lóògùn orí fọ torí bí n fọ́ wéèrè tí ò lè lo àmọ́ máa pín fáráyé lò ọwọ́ á ní òun fẹ́ kó rí ọ́ fò ẹ̀rọ fẹ́lẹ́yìn ó ti hàn tí tí ó lè kí bọ́ ọmọ tiẹ̀ lọ́rùn fóònù ọmọ tiẹ̀ ti ṣèjú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó ń fi lẹ́tẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ̀rí pé ẹ̀tànjẹ yẹn pọ̀ nàìjíríà yọ̀ láì sọ̀bà ibẹ̀ náà lóbìnrin yẹn lọ táwọn géńdé tí ọmọ bá sùn wọn àbẹ̀sọ̀ ọ bá sùn títí tí yóò lóyún lẹ́rọ̀ yóò nílé lè àdúrà gbóná náà nù tó subhanallah tó ń tó ń ṣẹlẹ̀ nù torí ẹ̀ nígbà tí wọ́n bá wá bímọ tán wọ́n mọ̀ wá sọ láwọn orúkọ tẹ́yìn náà tó sẹ́ á ọ̀sẹ̀ bọ́ làwọn bàbá àwọn eléyìí ẹnìkan tí wọ́n ti ń pa àwọn orúkọ fún yín nílẹ̀ Yorùbá yẹn gà á ìsìláàmù ò tí ì ráyè dọ́dọ̀ àwọn eléyìí láwọn ọ̀rọ̀ burúkú tẹ́ pé àwọn ará àṣáájú òwú tó bẹ̀ tọ́lọ̀ ń fi ní kí ilẹ̀ kó gbẹ́ lómi nù inú wọn sì fi sọmọ fún àwọn àpè fún àwọn àpè a'udhu billahi minash shaitani rajim ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yakhluqun ọlọ́ni etí rí kí ló ṣe yín tó wá yẹ kẹ́ ẹ máa fi nǹkan kan sorogún fọlọ́run ní nǹkan tó ṣe pé òun ò lè dá nǹkan kan àmọ́ tó yẹ pé dídá lọ́lọ́run dùn gan alára ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo káfíìn gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ẹ gbé wọn sórí òṣùwọ̀n kárí wọn pé wọn rí kí ni wọ́n dá ẹ wo ọ̀tún ẹ wo sí ẹ wo kí ẹ wo lẹ̀ ẹ mú nǹkan kan wá tí ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́ọ̀dà nǹkan náà bá tiẹ̀ kéré débi pé àlè fojú lásán rí ẹ mú tí wọ́n dá wá tó fi wá lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn tó fi lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa pè é tó fi lẹ́tọ̀ọ́ sí kọ́jẹ́ kó ń lọ ń wárí fún lọ ń rá bàbá wájú ẹ̀ aláìlérò ohun ọ̀dàn kankan dídá lọ́lọ́ dùn gan mo rò pé yé ń bẹ̀ ọ́ torí pé ń tí ọlọ́run fi jẹ́ pò nìkan la gbọ́dọ̀ sìn tí ọba yí ọ onípò ń lọ dà wá lọ dà gbogbo nǹkan gbogbo tí ọba sì wá lẹ́tọ̀ọ́ sí kíkà sìn ọ gbọ́dọ̀ jẹ́ kí ni dẹ́dà dẹ́dà ní wọn á ní nǹkan míì tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run dá bọ́ déèyàn ní kí lọ́ dá ebi dídá lọ́lọ́run ló ná tó bá sì jẹ́ pé nǹkan bọ̀rọ̀ gidi ní kí lọ́ dá ebi dídá lọ́lọ́run ló ná. so ó túmọ̀ sí pé ẹni tí ń ṣẹbọ sọ́lọ̀ kò ronú ni o torí tó bá ronú òun náà ní pẹ́ tí èdè mùsùlùmí ṣùgbọ́n èyí tí ọba fi ronú ó ti fàṣìkò ṣòfò fún ẹbọ tí ń ṣe òjò lè ronú ọ̀pọ̀lọpọ̀ sì mà ikú lódodo ń tà ń gbọ́ òdodo ni ṣùgbọ́n tí wọ́n á rọrùn káwọn òfin táwọn ń ṣe ilẹ̀ ní kí ni káwọn èèyàn máa sọ kí ni káwọn èèyàn máa sọ inú tiẹ̀ lómi ìdẹ́bi kọ́ wọ́n náà rọrùn torí pé kọfẹ káwọn èèyàn ọmọ sọ pé ọmọ fi ẹsìn àwọn ẹlẹ ó padà di mùsùlùmí ọmọ fi kíní kalẹ ọmọ di mùsùlùmí tẹ́lẹ̀ yìí wọn á já nígbà tí wọn lọ káwọn ẹni tó fẹ́ nìkan ṣe ńjọ náà njẹ́ lè dá nǹkan kọ̀lẹ́tọ̀ sí o nítorí wọn bá ń pàkíyèsí wá sínú bí ṣé oṣù lọ ayé ọ̀dàrú kọ́lọ́ba ti tán tí ó mú kálukú yọ lọ náà ní kò sí kankan tí ó ṣẹlẹ̀ ó sì jẹ́ pé ànábì kan lọ́ba ń pè ní ní ẹni tí ń pe jésù jésù ní ìsìn ìbá ẹ̀ kò dá nǹkan kan ọlọ́run ló dá bóòlù tó a máa pè ọ̀fọ̀ ọlọ́run tó dá gbogbo yín tọ́jọ́ dá gbogbo yín sílẹ̀ ó pé nǹkan tọ́lọ́run dá lọ́ wá ń pè tọmọ pé ń bẹ̀ o ti fọ̀ náà lẹ̀ ẹni tí ń pegi tí ń pè pẹ̀ oníṣàngó ló ń pè ológun ló ń pè ọlọ́ya ló ń pè oní ọ̀sán ọ̀ṣogbo ló ń pè ọ̀sán àpópó kan ló ń pè àwọn igi àwọn ìpẹ́ àwọn odò lọ́wọ́ pé wọn ò lè dá kẹ́kẹ́ sí dídá lọ́lọ́run dá wọn ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ nígbà ń pè lọ́sẹ̀ bọ̀ kan jù bá náà lọ torí kọ́ lọ́n tó yẹ kó o sìn ó fi ilẹ̀ o sìn nítorí lọ́n dá ló ń ṣe kíni ló ń sìn eléyìí náà ń pè ní kíni ẹ ṣírk ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ ọlọ́run tọ́jọ́ àtàwọn igi àtàwọn ìpẹun àwọn ń jọ́sìn fọlọ wọ́n wá dúró wájú àwọn táwọn ń sàfọ̀ máa ń fọlọ ìwọ́ láwọn nǹkan ni wọ́n ń sìn ẹ dákun tá a bá pé òkúta náà tiẹ̀ wá ní làákàyè àti wọ́ àti òkúta ta ló wá ní làákàyè ní ìsìn òkúta ní làákàyè jọ lọ nígbà tí wọ́n ń gbára dálẹ̀ wájú òkúta òkúta sì ṣe tẹ̀síbí ìfọlọ ìsọ́bìtì àfàwọn èèyàn alágídí yìí o àfàwọn àlùjànnú káfíìrì inú tiwọn náà ọlọ́ọ̀ni kí ló dé tó fi jẹ́ yìí pé nǹkan tó ṣe pé kò lè dá nǹkan kan lẹ́yìn tí ń sọ̀rọ̀ ogun fọlọ̀ kẹ́kẹ́ dídá lọ́lọ́ọ̀ dá wọn náà àwọn ò lè dá nǹkan kan dídá lọ́lọ́ọ̀ dá wọn táwọn lọ́wọ́ ayẹ kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ ogun fọlọ̀ sọ yẹ jàmáà kò kúkú yẹ ọlọ́ni wala yastati'una lahum nasra wọn ò lè ṣe àrántí ká fún àwọn ẹni tí ń sìn wọn wàláhì tí kèfèrí bá máa ronú alẹ́ yìí nílẹ̀ òní má tẹ̀ di mùsùlùmí gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run wọn ò lè rí yẹn ránṣẹ́ níbi kan tábà wá pé gbogbo bùkátà tiwa tá a kó lọ bá wọn gbogbo ọ̀nà tó dí gbogbo kinní kan wọn lànà kò wá wọn bá gbọ́ bùkátà òkè ìṣòro di pẹ̀tẹ́lẹ̀ kinní kan tí ń pa wá lẹ́kún dẹ̀rín àbí òye wa gbígbé ìrọ̀ lásán kò sí kankan tá a lè ṣe fún yìí torí pé ọlọ́run ọba ló lè ṣe ọlọ́run tó lè ṣe yẹn òun kọ́ ni wọ́n ń pè nǹkan mi tí ò lè ṣe ni wọ́n ń pè ọlọ́ni wọn ò ní nǹkan kan tán lè fi ràn yín lọ́wọ́ nǹkan yọ kan báyìí tán lè fi ràn yín lọ́wọ́ kò sí. wala anfusahum yanfurun ọlọ́ni kì í jẹ́ ẹsẹ̀ pé wọ́n ràn yín lọ́wọ́ gan lásán àwọn kan ò lè ràn wọn lọ́wọ́ níṣìṣẹ́ bá gúnyán tẹ gbé síwájú òòsà tẹ tún sọ bí òsíkìsì tẹ pé orúkọ orúkọ tẹ dín tẹ tẹ ṣe tẹ kó síwájú ẹ̀ tẹ́bi wọn pa ẹnìkan tó jókòó níwájú ẹ̀ tó ń jiyàn tiẹ̀ ṣé ń jò títí ṣé òtó lè lé kó ń dirẹ̀ ká ah, oúnjẹ tó ń gbọ́ fún mi ni wọ́n jẹ àbó lè ní ọ́ni tó tó lè sọ bẹ́ẹ̀ ọlọ́run ni wọn ò lè gbára wọn lẹ̀ pọ́lá ìtọ́lá wọn lè gbára wọn lẹ̀ ṣé nǹkan tí ò lè gbára rẹ̀ lẹ̀ tí ò lè ran ara rẹ̀ sí ni wọ́n mọ̀ fún ìdí ìnà lọ jẹ́ kọ́kan náà àwọn aróko ọgbà Islam ọgbà Islam jẹ́jẹ́ wọ́n ní ibi ká gbóòtà wọn sí níṣẹ́ ń wo kọ̀lọ̀kọ̀lọ̀ bọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ń tinú igbó bọ̀ ó sì lọ síbi tí wọ́n gbẹ́ ère ń sí ó ṣe dúró gangan kọ̀lọ̀kọ̀lọ̀ sì gun orí ère ń títí títí ó fi dókè nígbà tó wá dókè lọ bẹ̀rẹ̀ sí tọ̀ sí lórí olúwa àwọn ẹ̀ lọ ń tọ̀ sí lórí yìí òun àwọn òfin hey nítorí àwọn òfojú rẹ̀ rí ó láyà láyà ó ń tún lọ tọ̀ sí lórí ọlọ́tọ̀ sí baba lórí <laughs> tọ kọlọkọlọ tó sọ̀kalẹ̀ lálá àti àrẹ kankan ṣe mímí kàn mí lẹ́wọ̀n ni à òòtù ayé sọlọ tó bá jọlọ àwọn gan táwọn ń sìn wọn ò bí kọlọkọlọ náà dà tó àpòrí tàwọn ló fẹ́ tọ̀ sí téèyàn bá sùn kan téèyàn bá jí ma lọ́wọ́ àjọ lera wa débi olúwa àwọn táwọn wá ń sìn ní kọ̀lọ̀kọ̀lọ̀ wá tọ̀ sí lórí débi pé kò rí nǹkan kan tó lè fi gba ara rẹ̀ lẹ̀ à eléyìí sọ lọ́hùn kìí sọ lọ́hùn tó tọ́ka sí báyìí ló ti gbẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà ni wọ́n sọ nípa bàbá kan tó ṣe pọ̀ òun tiẹ̀ wọ́n láwọn ọmọ rẹ̀ ti pè sẹ́sìn Islam wọ́n pè sẹ́sìn Islam títí kàkà kọ́ gba Islam bàbá yìí ọgbà islam ọ̀kan náà àwọn lárúbáwá ni kàkà kọ́ gba islam kọ́ gba islam yọ sàmà jókòó sí di òsà yìí jojúmọ́ ni àwọn ọmọ wa àwọn ọmọ wa gbé òsà rẹ̀ wọ́n ru òsà rẹ̀ wọ́n lọ sọ sínú gbalẹ̀ bí kéèyàn wo ilé ilẹ̀ tí gbogbo yàmọ̀yàmọ̀ kún tọ́ ẹ pé èèyàn ò lè gbé mú lọ bẹ̀ tọ́ wọ́n sọ bẹ́ẹ̀ bàbá bá ń wá òòsàkà ẹ̀wọ̀n kan mẹ́fà ẹni tí ń sin ọlọ́ọ̀ ní wọ́lọ́ nǹka ìsopọ́lọ̀ ní pé àwọn ọmọ tí wọ́n fẹ́ ń sin ọmọ wọn bọ́ sí ẹ bọ́ bí aríyín bí tẹ́ bá gbọ́ sí aríyín <laughs> òní wá ọlọ́ọ̀ yẹn ka bóyá ọlọ́ọ̀ yẹn lo oko ni wọ́n wá ka nígbà tó yá àwọn máa ní à ó lè jẹ́ pé wọ́n lọ sí ọ̀nà báyìí wọ́n júwe ọ̀nà ibi tákìtàn wà fún wọ́n bá lọ gba lórí àkìtàn lọ́ba gbọ́n nù ló nù nù lọ́wọ́ ẹ̀ ló ṣe gbogbo ẹ̀ ló gbé padà lé bàbá yìí wá ní kí n tó ṣe ọmọ bá ṣe ọmọ hmm, màá dira fún ọ tó bá gbé dàkọ lọ́rùn tí ẹnìkan tó bá tún òru aburú wọ kó tó di pé ó mú èrò rẹ̀ tẹ ìdá ẹni ó fi bà tiwọn jẹ́ ọjà hmm, bó ti jẹ́ ẹ̀rí nǹkan mẹ́ ẹni tí ń sìn ní tó ń bá wa gbára o tó má tó gbé ìdàkọ lọ́rùn àwọn ọmọ sì gbé tìdàtìdà wọ́n tún lọ sọ́nù balẹ̀ lọ sọ́nù bọ́là bàbá yìí kínní kan bóyá bí tí wọ́n sọ sí ní òní náà ló tún wà ó tún lọ bá ń bẹ̀. ká rí pé ah, wọ́n á dira fún ọ wọ́n rí ọ gbé nígbà tó dira fún ọ wọ́n tún gbé ọ sí nǹkan ẹ̀jà sí nǹkan ẹ̀jà àwọn eléyìí ò lè jọ lọ. wọ́n ti sọ fún àwọn ọmọ rẹ̀ kí ni wọ́n á wí sáfi di mùsùlùmí náà rí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah bí bàbá yìí ti gba islam lọ. tó ń torí de eléyìí báyìí àwọn tí lè gbára wọn lẹ̀ pẹ̀lú nǹkan wọn lè gbára wọn lẹ̀ pẹ̀lú nǹkan kan ní gbogbo àwọn òòṣà pátápátá lan tí gbogbo wọn bá jọ péjọ àti Ṣàngó àti àtògún àti èṣù àti gbogbo ìranù táwọn èèyàn ń pè yẹn tí wọn bá jọ péjọ ọlọ́ni wọn ò lè dá ìsìn ẹyọ kan ìsìn ẹyọ kan ọlọ́ni wọn ò lè dá tẹ́lá ni wọ́n lè dá gbogbo òtáyín ní kẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ afúnyín lọ́gọ́rùn ọdún kì í sọgọ́rùn wákàtí kì í sọgọ́rùn ìṣẹ́jú tẹ́ pásítọ̀ yẹn kéré ọgọ́rùn ọdún tí gbogbo àwọn òtáyín ọdẹ ìsìn ẹyọ oró kan ọlọ́run ni wọn lè da láéláé wàhálà àgbàgbọ́ títí dọ́dọ̀ lọ wọn ò bí wọn dà èsì gan adúrò èsì tó ti tóbi jù iye ẹsì wọn ò bí wọn dà tí wọn dà ọlọ́run ni eléyìí tún pọ̀ wà inni yaslubuhum az-zubabu shay'an la yastanqidhuhu min tí èsì bá gbé nǹkan kan níwájú àwọn òòṣà wọn ò bí wọn dà tí wọn lè gba nǹkan lẹ̀ lọ́wọ́ rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni oúnjẹ tẹ kó síwájú òòsà tí èsì máa gbé nǹkan kan bẹ̀ kí lẹ́ẹ̀ lè ṣe fóòsà kí lẹ́ẹ̀ lè ṣe fèsì sí yẹn àwọn òòsà wọn rànjú gbọ̀gàdàgbọ̀gàdà ní ojú tí ò ríran. ọlọ́run ní báwọn fọ pọ́ọ́lẹ́bù wọn mọ́ pé àtẹni tí ń kó òòsà ọ̀lẹ òòsà tó ń pè náà kọ́ ọ̀lẹ torí ẹ̀ sí nǹkan tí ó lè dá nǹkan kan ńlẹ́ mọ̀ láì dákọ bàbá báwọn tata ni bàbá rẹ yàtọ̀ sí bàbá tó bí ọtí ń bẹ́ńlẹ̀ torí pé kí ni wọn ọ̀bẹ̀rù ọlọ́run nǹkan tí ọjà mọ̀ kankan ni wọ́n ń bẹ̀rù wọn kì í sin lọ́run nǹkan míì tó yàtọ̀ sọ́mọ́ ni wọ́n ń sìn torí ẹ̀ ọlọ́ni ṣé nǹkan tó ṣe é pé kò lè rí yín ràn sí pẹ̀lú kankan kò tí ẹ̀ lè ràn ara rẹ̀ sí pẹ̀lú kankan ok mi ò lè ràn yín lọ́wọ́ yíṣà lè ràn ara mi lọ́wọ́ àbí ẹ̀kọ́ ni oúnjẹ tó mo nílé o kò tó kí n pín fún gbogbo èèyàn àmọ́ níta jẹ tèmi bẹ àwọn eléyìí ò lè dá sí nǹkankan ọlọ́ni wa in tad'uhum ila al-huda la yattabi'ukum tẹ́ ẹ bá wá pè wọ́n tẹ́ ẹ bá pè wọ́n wípé ẹ máa bọ̀ wá sójú ọ̀nà o bóyá àwọn ò sáyìn tẹ́ ẹ bá pè wọ́n àbáwọn ẹni tí ń bọ́ wọn tí ẹ bá pè wọn kójú ọ̀nà mánì ẹ̀yin náà ẹ máa bọ̀ káwá jọ tọ̀ ọ́ láàyè tẹ̀lé òkú mọ́ ní tẹ̀lé yàn wà ní tẹ̀lé yàn. sawa'un alaykum ad'awtumuhum am antum samitun ọlọ́ni ọdọ́gba bẹ́ẹ̀ pè wọ́n àbẹ́tì ẹ̀dákẹ́ mánà ní tẹ̀lé àwọn òòṣà tẹ́ ń pè bẹ́ẹ̀ pè wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ dákẹ́ gbogbo ẹ̀sẹ̀ dédé lọ́dọ̀ wọn gbọ́ ni wọn àkókò gbọ́ sẹ́yìn náà ẹ máa bọ̀ wá sójú ọ̀nà àmọ́ ibi tí wọ́n dó sìgìdì sí náà ni ó dó sìgìdì náà ni wọ́n sìgìdì máa pọ̀ ojú kan náà lẹ́ẹ̀bà wọn torí ẹ̀ ọlọ́ni innal ladhina tad'una min dunillah ẹjẹ́ oyè yín o dájúdájú gbogbo àwọn ẹni tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́ yín ibadun amsalukum àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dàbí tìyín náà ni wọ́n àwọn tọ́lọ̀ ń dàbí tìyín náà ni wọ́n bó wọ́n ti wá di kí àwọn lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn wọ́n yàtọ̀ sọ́lọ̀ tọjọ́ dá yín. fad'uuhum ìpèníjà ni o ẹ wá pè wọ́n ni ẹ pè wọ́n. falyastajibu lakum wọ́n sì dá yín lóǹkà gbọ́. إن كنتم صادقين تبا يكون دودون تنسو pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹsìn wọn yàtọ̀ sọlọ ẹ pa àwọn igi ẹ pa àwọn ìpẹ kí wọ́n dà kí wọ́n sọ̀rọ̀ ká gbọ́ tí wọ́n bá tún wá sọ̀rọ̀ níta ẹfẹ tọrọ lọ́dọ̀ wọn fún síkárì tí wọ́n kó dodo lẹ ń sọ ẹ pa àwọn ẹni tó dé èèyàn tẹ́ ń sìn yàtọ̀ sọlọ kárí bí wọ́n lè dá yín lò ẹni tí ò tí kú nù wọn gan kọ́ dáhùn ká gbọ́ tọ́ba wa sọ̀rọ̀ tá a gbọ́ jáde ẹ béèrè ní tẹ̀sán ẹbí ẹ̀fẹ́ lówó ẹ̀fẹ́ bímọ ẹ̀fẹ́ kọ́lé ẹ̀fẹ́ àbí ẹ̀kọ́ ni kó ṣe fún yín kíákíá kárì bọ́ba sì dàgbà sí kárí gbà tí ó ṣe ẹ fún lásìkò nǹkan mọ́ ìpa akọ́n lójú ni tọ́ba ẹ̀ pọ̀ dòdò bá lẹ̀ máa ń sọ wọn ò lè ṣe nǹkan ọlọ́láwọ̀ òsàyùn sí ọ̀wọ́n láì àlẹ́hùn tẹ́ ẹ gbẹ́ ẹsẹ̀ méjì fún ṣé wọ́n lẹ́sẹ̀ tí wọ́n fi ń rìn ní ibi tẹ́ ẹ bá gbé wọn sí kọ́nà lẹ́bàá wọn ni tí wọ́n fẹsẹ̀ wọn rìn wọ́n fi rìn ìwọ sì lẹ́sẹ̀ méjì tó lọ́n fún ọ tí wọ́n fi ń rìn láàrin ìwọ àtòsàtọ́ gbẹ́kàlẹ̀ ta ló dáa jù ebi wọ́n ló dáa jù ìwọ tún dáa jù òsà lọ ìwọ tó wá dáa jù òsà lọ ìwọ lẹ́sẹ̀ méjì ìwọ máa fi rìn ọwọ́ à ń sin òsàtọ́ lẹ́sẹ̀ tí èyí fi rìn ọlọ́ọ̀ni أم لهم أيدي يبطشون بها àbí wọ́n lọ́wọ́ tí wọ́n máa fi gbà nǹkan mú ni kí ló sàfẹ́ gbà mú kó fi nǹkan bẹ̀ yóò rè bọ̀ ni torí pé kò lọ́wọ́ tí fi mú nǹkan ìwọ sì lọ́wọ́ tá a lè fi gbà nǹkan mú torí ẹ̀ èsì ọ tọ̀ wá sí làákàyè tí wọ́n lọ́wọ́ ayẹ ká pọ̀ máa sun ọ̀sà. أم لهم أعين يبصرون بها ọlọ́run ní ǹjẹ́ àwọn òòṣà wa lójú tí wọ́n fi ń ríran bí bẹ́ ẹ bá gbé ojú kalẹ̀ fún òòṣà rangada gbangba gbangba ojú yìí lè rí nǹkan kan rojú kókó ni kò lè rí nǹkan kan nítorí pé ojú gi ojú èpẹ̀ ojú àmà ojú sẹ́mẹ́ǹtì lásán ni kò lè fi rí nǹkan kan ìwọ bá dá ọlọ́run fún wọn ebi wọn fi ń ríran kí ló dé ìwọ fún lójú tó fi nígbà tí èsì pọ́ fẹ́ rẹ̀ ọ́. bákan náà ọlọ́run ọba ní amlahum adanu yasma'una biha ìdáhùn òòsà yẹn wà létí tí wọ́n fi ń gbọ́rọ̀ bí bẹ́ẹ̀ bá gbé etí kalẹ̀ fún òòsà tó tóbi fàgàdà fàgàdà bíi ewé kóòkò kò lè fi gbọ́n kankan kò lè fi gbọ́n kankan ọlọ́run tí wọ́n létí tí wọ́n fi ń gbọ́rọ̀ ni tí wọ́n tó lè gbọ́rọ̀ lọ́yà yẹ kó o tún máa forí balẹ̀ fún nǹkan tó létí tí ò lè fi gbọ́rọ̀. قل ادعوا شركاءكم sọ fún wọn kó gbogbo àwọn tẹ̀sí ń sọ̀rọ̀ ogún fọlọ́ ní ká ẹ̀pọ̀ jọ àtẹ̀yìn àtàwọn ìjọ kóra yín jọ. ثم كيدوني gbogbo yín pátá ẹ wá jọ dètè sí mi ọlọ́ni ká nàbí ọ̀sọ̀ fún wọn bẹ́ẹ̀ gbogbo àwọn òòtá yín ní ká ẹ̀kọ́ jọ wá ẹ̀kọ́ nílá ẹ̀kọ́ kékeré ẹ̀kọ́ alábọ́ọ́dí gbogbo wọn ni ẹ̀kọ́ jáde gbogbo yín ẹ wá sàtìmọ̀ gbogbo yẹn ta mí lọ́fà gbogbo yẹn sagbára yín pé ẹ fẹ́ gbé mi ṣe ẹ fẹ́ ṣe mí fàlẹ́ tó ń bẹ̀rù ẹ mẹ́jọ pẹ́ o ẹ tètè ṣe ní ìsìn kí ni wọ́n lè ṣe olójú kò lè fi ríran olójú kò lè fi gbọ́rọ̀ ọlẹ́nu kò lè fi sọ̀rọ̀ ọlẹ́sẹ̀ kò lè fi rìn àbí ni kí wọ́n á ló lè dá sí i kò ní kankan tó lè dá sí i ó tún wọn ti bá a tó ohun àtẹni tí ń pè gbogbo wọn sí ọ̀wọ́n láì torí ẹ ọlọ́wọ́n bá ní gbogbo yẹn péjọ kí wàá dèjè sí mi kánàbí ọ̀sọ fún wọn bẹ́ẹ̀ yẹn kó wọn mọ̀jọ pẹ́ o. inna waliyya Allahu alladhi inna waliyya Allahu alladhi nazzala al-kitab. alágbàálẹ̀ tèmi tí ó gbà mí lọ́wọ́ yín àti gbogbo òtá yín òun náà níta ni allah tọ́sọ tíra ìkàlẹ̀ alukur'an. wàhùwà yẹtẹ̀ wàlẹ̀ sọ́ọ̀lẹ́hìn. òun náà lọ́ba tó ṣe pé ó máa ṣe àrànṣe fún gbogbo àwọn ẹni rẹ̀ ó máa ń ṣe àrànṣe fún gbogbo àwọn ẹni rẹ̀ lórí àwọn ẹni ibú ó máa ń ṣe àrànṣe fún gbogbo àwọn ẹni rẹ̀ jẹ́sìn kò ní í dá wọn dára wọn nígbà kankan. والذين تدعون من دونه لا يستطيعون نصركم ṣùgbọ́n àwọn ẹni tẹ́yìn ń pè yàtọ̀ sí Allah ǹjẹ́ ẹ mọ̀ pé wọn ò lágbára àti lè ràn yín ṣebí. wala anfusahum yansurun bẹ́ẹ̀ ni wọn ò lágbára láti ràn ara wọn lọ́gàá pẹ̀lú kí wọ́n lè ń sìn wọ́n sí. وإن تدعوهم إلى الهدى لا يسمعون tẹ́ ń bá ń pè wọ́n kójú ọ̀nà ni àwọn èrè yẹn ò lè gbọ́ àwọn èrè yẹn lè gbọ́ báwo lẹ sì lè gbọ́ ẹ̀yin tún dáa jù wọ́n lọ kí ló ṣe yín tẹ́ ń bọ́ ju bọ̀ pẹ́. وتراهم ينظرون إليك ó rí wọn bí tí wọ́n ń wọ̀ ó sì dúró rángàdà rángàdà gbàǹkọ gbàǹkọ ó rí wọn bí tó ṣe pé wọ́n ń wọ̀ láwọn yẹn la yubsirun ṣùgbọ́n tó pé wọn ò ríran kan ríran kò ríran. ó máa wò pé ni ń wò kò gbá létí gan kan mọ̀ pé nìkan mọ́wọ́ bọ̀ yọ gbẹ́ ìtẹ́dúró ni. wọn ò ríran ẹ̀yìn sì ń ríran kí ló wá ọlọ́run sọ fún ọ pé ọ̀kan nínú àwọn ẹ̀dá tó ń dá nìwọ̀ wò bó ń ṣe dọ́ọ̀dà wò bó ń ṣe jẹ́ kí gbogbo nǹkan lára rẹ kọ́ máa ṣiṣẹ́ tọ́lọ́run fẹ́ kó ṣe. wá wò sàtọ́ pé ẹ̀yìn èèyàn náà lẹ́ ń fọwọ́ ara yín gbẹ̀ tẹ́ pé gbogbo ntẹ̀yìn ṣe sí lára kò sí kàtí ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe. àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ ni kí lẹ gbé ọwọ́ fóòsàtì kí lẹ gbé ọwọ́ fóòsàtì kí lẹ gbẹ́nu fóòsàtì kí lẹ gbẹ ojú fòsàtì kí lẹ yamú fòsàtì kí lẹ gbé títí ìdètí fòsàtì kí lẹ gbẹsẹ fòsàtì ẹni gbogbo ẹ kó lè wá àṣìṣe ni ọ̀kọ́kọ́ rẹ̀ òṣìṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ ẹsẹ̀ òṣìṣẹ́ ojú ọwọ́ àṣìṣẹ́ etí ọwọ́ àṣìṣẹ́ imú òṣìṣẹ́ ẹnu òṣìṣẹ́ kò sí tẹ̀sí ṣiṣẹ́ ń bẹ̀ kí wọ́n á ló ń pè é sí ọ̀gbádùn ni. èyí ẹgbẹ́ rẹ tó ń pé bí rẹ etí rẹ ń ṣiṣẹ́ ojú rẹ ń imu imú rẹ ń ẹnu rẹ ń ṣiṣẹ́ rẹ ń ọwọ rẹ ń ọpọlọ rẹ gan ṣiṣẹ́ bá pè lẹ́yìn ọlọ́run ọ̀nà àti wọn náà rọrùn ló mú pọ̀n kátó wá àbí kátó pé àbí torí ọ̀dọ̀ wọ o ọba kò sí nǹkan tí èsì wọn ọlọ́run igi kan igi yẹn ẹsẹ̀ bí ọmọgébìnrin ni wọ́n fi ránṣẹ́ sáwọn èèyàn lórí ẹ̀rọ alágbèéká yìí igi yẹn ọlọ́run igi yẹn ọlọ́run pípé ọlọ́run ó tún ní bí ó tún dàbí ìgbà tí irun bí ìgbà tí èèyàn darun síbi kan. irú igi abàmì báyìí lọ́dọ̀ Yorùbá wọ́n ti sọ di igi abàmì wọn kálukú ti ṣe kínni wọ́n máa béèrè ibi tó wà báyìí táwọn bá gbé bùkátà tó àwọn débẹ̀ àbí ẹ̀kọ́ ni báyìí wọn àjẹnú kan wà ń bẹ̀ wọ́n ti sì lọ báyà ṣe ń téèyàn fẹ́ <laughs> so ṣé ọlọ́run ọba tó dá ilé yìí tóun la tó sìn ni àbí ntọ́lọ̀ ń dábàá torí ẹ ẹdí ká fura o ọjọ́ ń lọ o ọjọ́ ń sì ń dínkù bí títí ń lọ ní ń dínkù lórí kálukú wa iye ìtakọ̀ fún kálukú ti ń dínkù bí ilẹ̀ òní bá sùtí lọ lábàámọ́ ó tún ti dínkù títí ń dínkù là ń súnmọ́ sàárè nítorí wọ́n bá wa sọ títí ń bẹ yọ padà wá hàn sún kálukú àlùjọ́ náà ní kọ́lọ̀ ń sèǹtì wa àbí náà ni kọlọmọ fi pàdánwò fa wa yọ padà wá hàn tó ń kálukú àti nǹkan yìí bẹ́ẹ̀ lórí ìdí nu oníkálukú wa kó máa gbìyànjú láti rántí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa ọlọ́run ló wọ̀n pa láti pẹ̀lú nǹkankan tó yàtọ̀ sí kájọ́sìn fún un tọ́lọ̀ ń tọrọ lọ́dọ̀ òjò bá lọ kájọ́sìn fún lóun nìkan ká sì sàfọ̀mẹ́sì yẹn fún ká má jẹ́ kẹ́ bọ́ wọ̀bẹ̀ ẹ bọ́ ọlọ́gba ti yàn jẹ́ láyé àtàlùkìyà mi. sẹ́ẹ̀rí ẹbọ tá à ń sọ ẹbọ tá à ń sọ kọsẹ̀ ìdìgbà tó bá lọ síwájú ṣàkóso ìdìgbà tó bá lọ síwájú kìnnìkan kọsẹ̀ ìdìgbà tó bá lọ ní babaláwo kọsẹ̀ ìdìgbà tó bá gbé ẹbọ kan lọ sórí ta kọsẹ̀ ìdìgbà abẹ̀dẹ̀. nínú nǹkan tó túmọ̀ ṣe bọ oníyànjú pé gbogbo tí mo bá ń ṣe láyé kí n má ṣe nítorí tọ́lọ́n kí n má ṣe nítorí kárí mi ẹbọ náà ló ná jàmáà ẹbọ náà ló náà nítorí pé gbogbo nítorí abá ti ṣe tá a ṣe nítorí sọlọ́n àti ṣe kíni àti ṣẹbọ sọlọ́n ọba ẹlẹ́dàá wa. ẹ lọ wo kíní ibi tó mi ti ń dà lágbà àwọn obìnrin yẹn kẹsùn ṣe níbi drọ́ọ̀mù yẹn. tọ gbogbo nítorí abá ti ṣe tá a ṣe nítorí sọlọ́n wàhálà ni jàmá ìdí mi tó fi jẹ́ pé ẹni tó wà láyé tó ti kù kò nísìnyí wàláhìí kò nísìnyí gbogbo nítorí abá ti fẹ́ àti ọlọ́run lèmi ti fẹ́ ṣe o ẹni pé ṣètò ọ̀nà ọmọdé ọ̀gbìn kì í ní ṣe nítorí àpé pé o ò tó bẹ́ẹ̀ o lè bá tèmi jẹ́ mo rò pé yé wa pẹ̀lú bẹ́ẹ̀ struggle continue iná lọ́lọ́run bó fi làyàn ẹni tó wà nílé ayé yìí kò tí ì rí bí nàṣẹ ilé wàhálà la wà so torí ẹ̀ ló ti jẹ́ pé níta ń pè lẹ́bọn yẹn ó wẹ́ ju báwa ṣe ń pè lọ ọ̀wọ́ pinnu ọkàn rẹ ní ìtò ń ṣe nǹkan òun ṣe nítorí àwọn èèyàn ni. Nta ama ṣe nítorí ọlọ́run wọ́n ṣe nítorí àwọn èèyàn kí ló yẹn ṣe o ò ti ṣẹ̀bọ̀ sọlọ torí ẹni tó ń ṣe nítorí rẹ̀ ó ti fi ṣe kíni ó ti fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run pé ìwọ àtọ́lọ́run ẹjọ́ pín ní tí mo ṣe yìí tó ọlọ́run ọba sì rọrọ̀ tayọ káfẹ́ nìkan ṣe kíni káfi sorogún fún lọ ìdí inú tó fi jẹ́ pé ẹbọ tó ṣe é ṣe kọ́ tẹ̀lẹ̀ gbọ́wọ́ àwọn kan nínú àwa mùsùlùmí yìí anábìsọ̀rọ̀ láti ṣe là ròyìn rẹ̀ ọlọ́wẹ́ ìrìn àwúrèbe lọ lórí àpáta dúdú birikiti lóru tó ṣókùnkùn biribiri àwúrèbe dúdú tí wọ́n ń rìn lọ lórí àpáta tó dúdú birikiti lóru tó ṣókùnkùn biribiri ẹ dákun bò láti rí àlè torí ẹ̀ lànà ìjọsọ máa ṣe làgá máa ń bẹ lọ pé wọ́n lọ mọ́tádì rẹ o mọ́tádì rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa mà síbẹ̀ àyè bá wa mọ̀. bí wọn bá ti bọ́ sínú ọ látàrí àìmà foríjìmì ọ̀gá wa nù pàtó akọ àpòròǹtù tá a lókun kankan lápá kọ́lọ̀ ọ̀dà kò kọ́ sànù wa ìdí nì tòbí jẹ́ pé a máa tẹ̀ oṣù ọ wà ntí máa kéèyàn ẹbọ ni wàá àfún àwọn hàn ẹnìkan gbọ́dọ̀ mọ ọsẹ bọ sọlọ lẹ́yìn ìgbà tó ti gbọ lọǹgbọ àwọn máa ń ṣe kíní kan rọlé àwọn ní gbogbo yín ọdà oṣù Ọlọ́run má jẹ lẹ́yìn tẹmí ti jẹ mùsùlùmí Ọlọ́run má jẹ ẹni tó bá sùn fi ru ẹ lọmi yóò ti àbùkù kan ẹjọ wọn bá yín má bẹ́ẹ̀ èyí tó hàn nù àwọn èyí tó hàn máa sá fún máa sá fún máa sá fún kò sí bọ́rọ̀ rẹ yóò ṣe le tó láyé yìí tí ọ̀nà ó dì í mọ́ fún àlọ́mọ bẹ́ẹ̀ nìkan ẹgbẹ́ bọ́lọ́ sórí ta ẹgbẹ́ kí a'udhu billahi minash shaitani rajim kí lọ wá dọ́dọ̀ ọ̀daràn gan láti pìlẹ̀ tó gbogbo eléyìí èyàn ọmọ sọ ẹ̀sìn rẹ̀ bí ẹyin ẹyin tó ṣe bá gbọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ yọ fọ ni bẹ́ẹ̀ ló yẹ ká máa sọ ẹ̀sìn wa torí kọ́kọ́ mọ̀ bàbà jẹ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́run bá dákun jọ ọmọ bẹ́ẹ̀ sìn wa jẹ́ mọ́ wa lọ́wọ́ o ṣé wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí gbọ́rọ̀ ti fi ṣé wa hù ọlọ́run mẹ́jọ lórí ibú ọbẹ̀ láàrin wa ọmọ àlìjọ́nà ni kò ṣe gbogbo wa ń tá a ṣe káfíìrì àlìjọ́nà yìí wọ̀ ní rọrùn ọlọ́run bá fi wá ṣe eléyìí tá a ṣe káfíìdó lórí ibú ọlọ́run á kó fi ṣàdánwò fún wa ọlọ́run ọba tún wá ṣe níbi tá a kù sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu